الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدا أقف الله سبحانه وتعالى تشيرون لا تتوى سوري يتوى لني يتوى الهداية أفعى إليه تي أكين شالعي lóní ọ̀ràn àwọn أمو ẹ̀sìn àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan tá à ń ṣàlàyé yìí kọ́nà máa kó má ṣàfi ṣàǹfààní fún gbogbo wa bákan náà a máa tẹ̀síwájú lénìí níbi tá a ti máa ṣàlàyé kí ni àwọn aburú tó wà níbi máa ṣe zìnà fún àwùjọ àti fún ẹnì kọ̀ọ̀kan wa bákan náà kí ni ìyà tí yẹn ó bá pàdé fẹ́ni tó bá ń ṣe zìnà nílé ayé ń bíbáyé àti ń jọ́ngbìn àlìkìyàmọ̀ àwọn sheikh wa tí wọ́n bá wa ṣàlàyé eléyìí àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus akóredé hafizahullah falyatafaddal mashkuran mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi ahalla zawaja wa harrama zina ọba tí yóò ṣe káfẹ́yàwó kálọ́kọ kásọ igi ká máa jọ́kọ àtìyàwó ní ọ̀nà tàláàlì ọba tó ṣe lẹ́tọ̀ọ́ adúpẹ́ fún ọlọ́run náà wa harrama zina ọba yìí ló ṣe léèwọ̀ yìí pé ọkùnrin kò gbọ́dọ̀ máa láṣepọ̀ pẹ̀lú obìnrin tí ó kò so igi rẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin ò gbọ́dọ̀ láṣepọ̀ pẹ̀lú ọkùnrin tí ó so igi fún obìnrin àtọkùnrin tí yóò bá sí igi láàrin àwọn méjèèjì kò sí akédò nìka onísìnà lọ́lọ́wọ́n ọba alágbè wọn alágbèrè ni wọn ọba tó wá sí agbèrè léèwọ̀ ọba náà la dúpẹ́ fún torí àwọn àdánwò tó wà ń bẹ tọ́lọ́wọ́n fẹ́ kọ́kàn wá wasalatu wasalamu ala nabi rahma anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nabi muhammad annabi aláàánú tó jẹ́ pé kò fi nǹkan kan kalẹ̀ fún wa tó lè pàwárun tó lè sọwádìí olórí ibú àfikọ́ sàlàyé fún wa kó kí wà ń lọ kó ń bẹ̀ muhammad ibn abdullah ẹni tá ń sọ náà ni muhammad ọmọ abdullah wa ala wa sahabi ajma'in anu ọlọ́run kó gbogbo àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ pátápátá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyẹ̀wò lénìí ọjọ́ ọ̀rọ̀ kan tá a gbọ́dọ̀ dákẹ́ lérí ẹ̀ láwùjọ wa òun náà ni azina asbabuhu wa adraruhu wa iqabuhu fi dunya wal akhira òun náà ni àgbèrè ṣíṣe sínà ṣíṣe kí láwọn okùnfà tí máa ń fà á téèyàn fi máa ń bára ẹ̀ lẹ́ni tí ń ṣe sínà ìnira olówà ń bẹ tí máa bá èèyàn ìyàwó olówà ń bẹ tí máa ń bá èèyàn láyé ń bí àtijọ́ alìkìyàmà azina ìmáṣẹ́sìná ẹ̀yọ́mayami huwa an yata'a ar-rajulu al-mar'ata fi farjiha muta'ammida biduni aqdi nikahin sahih òun náà ni kí ọkùnrin kó máa bá obìnrin láṣepọ̀ lẹ́ni tó jẹ́ pé kò sí akídùn nìká láàrin àwọn méjèèjì kò sí nìká bàbá ìyàwó fìyàwó lé lọ́wọ́ wọn ṣe akidu nìka láàrin wọn wọn wá ń bára wọn láṣepọ̀ eléyìí ni wọ́n pè ní azina wọ́n máa pè ní àgbèrè nínú èdè yorùbá ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa azina kabiratun min kaba'iri dhunub tá a bá mọ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ọlọ́run wa púpọ̀ nínú tírà wa ó jẹ́ àmà pé ìmá ṣàgbèrè ìmá ṣe sìná ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó pé ó tóbi lérí ilẹ̀ ọlọ́run ọba wa tọ́lọ́wọ́n bá Allah tó gbégilé tọ́lọ́wọ́n kọ́ tọ́lọ́wọ́n bá Allah bínú sí ó tún bínú sẹ́ni tí ń ṣe wa jarimatun min jara'imil mujtama' ó tún wá jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ ọ̀daràn nínú àwùjọ nínú àwọn crimes tó wà láwùjọ sinajẹ́ kan bẹ́ẹ̀ ẹ̀yọ́ miami tawa'ada Allahu sa'ibahu bi khizyid dunya wal 'adhabi fil akhirah ọlọ́wọ́n bá Allah ó lérí fẹ́ni tí bá ń ṣe sìnà lọ́kùnrin àbí lóbìnrin pẹ̀lú pé wọ́n dojú ti láyé wọ́n dojú ti wọ́n sọ ọ́ dẹni lẹ̀ wọ́n yẹ̀yẹ́ ẹ̀ lẹ́yìn náà wọ́n wá jẹ́ níyà nínú sàárè tó bá dojú àlùkìyàmọ̀ yóò tún wá wọ̀nà ọlọ́run tí ó túbá tó bá fi jáde láyé ẹ̀yọ́ nínú ẹ̀sìn wa azina laysa min akhlaqi àwọn ọ̀tá ọlọ́run ni wọ́n máa ń ṣe sìnà àwọn tí ọlọ́run ọba Allah tó ti ṣetán láti bínú sí ni ẹ máa rí nídìí sìnà tí wọ́n máa ṣe sìnà tí wọ́n máa ṣàṣẹ́wò lọ́kùnrin àbí lóbìnrin kọ́lọ́mọ́sà ìsọ̀rẹ́ àbúrú bẹ́ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala nígbà tí ń ròyìn àwọn ẹni rẹ̀ ọlọ́run bá ní àwọn ẹni rẹ̀ àwọn àmì tẹ́ fi mọ̀ wọn a'udhu ọlọ́run bá ní àwọn ẹni eré wọn ní pé nǹkan mí lẹ́yìn ọlọ́run wọn ní pàdé jànú wọn ní pé ṣé wọn ní pé jésù wọn ní pé nǹkan kan lẹ́yìn Allah nìkan ni wọ́n máa pè tí wọ́n bá ní sọ̀rọ̀ wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq ọlọ́run bá ní wọn sì ní pààyàn wọn ní gbẹ̀mí ẹlẹ́mí lẹ́yìn tó pé àṣeléwọ̀ wala yaznun bẹ́ẹ̀ sì ni ẹni bá wọn nídìí sìnà ẹ̀yọ́ mayami ọlọ́run wala yaznun ọlọ́run láwọn ẹni rí wọn ò ní ṣe sìná lóbìnrin wọn ò ní ṣe sìná lọ́kùnrin ọlọ́run ọba ní wọ́n máa yẹ fún alìdáríkà ọlọ́run wá lérí ọlọ́run ní gbogbo ẹni ọba ṣe kanu mẹ́tẹ̀ẹ̀ta yìí ogun nǹkan mi lẹ́yìn ọlọ́run àbọ̀ ń pa àyàn ayákìlá ní ẹni bá ṣe kan nínú gbogbo mo kà á lẹ̀ yẹ́lẹ́kọ̀ àtàmà àbọ̀ ń ṣe sìná ọlọ́run ọba mo kà á lẹ̀ yìí ọlọ́run ọba ní yọ suratul Furqan aya 68 tó bá ń gbọ́ láti jọ yìí pé wọ́n ní ṣìnà ọ̀dá ṣìnà ọ̀dá tó wá ń pè níbo lọ́wọ́ àánú Quran suratul Furqan aya 68 lọ́lọ́run ti ń sọ fún wa pé tó bá jẹ́ nírí ò ní máa ṣe ṣìnà èèyàn burúkú ní máa ṣàgbèrè ẹni ibú ní máa ṣe ṣìnà صرح الله بأن الزاني يسلك مسلك المهالك لا محالة ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ òye wa yí pé gbogbo ẹni tó bá ti bára rẹ̀ lónìí sínà kọ́mọ̀ pé òun ti wà nínú ojú ọ̀nà parun òun ti wà nínú ojú ọ̀nà wàhálà wàhálà ti dé àdánwò ti dé ọlọ́run wá ní gbogbo tí ó mú yín súnmọ́ sínà ọlọ́run ní ẹ má súnmọ́ nǹkan náà ọlọ́run bá ní wala taqrabu zina ọlọ́run bá ní ẹ má súnmọ́ tí ó mú yín ṣe sínà kátó wá pé sínà gangan fún rẹ̀ nítorí pé tẹ́bá ti súnmọ́ tí ó mú yín ṣe sínà ẹ padà ṣe sínà ọlọ́run bá ní ẹ má súnmọ́ tí ó mú yín ṣe sínà o kẹ́ innahu kana fahisha ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ ní lérí ilẹ̀ ìbàjẹ́ ní ìdọ̀tí ọlọ́wọ́n bá ní ọ̀nà burúkú ní ẹnìkan ò ní rìn àfikọ́ parun ọ̀nà burúkú ọlọ́wọ́n ní ọ̀nà burúkú rí dáadáa ọlọ́wọ́n bá ní ọ̀nà tọ̀ntọ̀n ọ̀nà burúkú ọ̀rẹ́rin ọba bá tó mọ̀ ọlọ́run gba ìmọ̀ lára rẹ̀ ọlọ́run lọ́dà burúkú ni ó rìn ó sì fẹ́ sórí burúkú ẹ̀yọ́ pàtàkì aburú yóò má dákẹ́ lérí àwọn èèyàn torí pé àdánwò bá àwọn èèyàn lérí 32 lọ́lọ́run ti sọ pé ọ̀nà burúkú ni o ọkùnrin yẹn ẹgbà ìyọ̀ǹda lọ́dọ̀ bàbá ìyàwó kẹ fún ìyàwó lẹ́tọ́ rẹ̀ kó dí ìyàwó yín ẹlẹ́ẹ̀kẹta haramallahu nìka azani wazaniya ọlọ́run ọba ó pè wá sákèsí ọfà wa létí ipe gbogbo àtàwà fẹ́ márì ká má fẹ́ aṣẹ́wó lọ́kùnrin o ká má fẹ́ aṣẹ́wó lóbìnrin ká má fẹ́ oníṣìná lóbìnrin ká sì má fẹ́ oníṣìná lọ́kùnrin káwé èèyàn rẹ̀ fẹ́ ká má jẹ́ ìyàwó fún o nítorí pé àdánwò padà bá wa ń bẹ̀ ọlọ́mọba aláàní azani ọlọ́mọba ní ẹni tí ń ṣèṣìná lọ́kùnrin la yankihu illa zaniya ọlọ́mọba ní kò lè fẹ́ ní rí òun sì ní ẹgbẹ́ rẹ̀ lóbìnrin náà ló lè fẹ́ tí kálukú wọn tí wọ́n máa lè ara wọn ọkọ máa lè yàwó yàwó náà máa lè ọkọ kò ní dùn wọn wọ́n jọ máa yínú dọ̀tí àwọn mùṣírikà ọlọ́mọba ní àwọn ẹlẹ́bọ àwọn náà ni òun sì náà lè fẹ́ wazaniyatu ọlọ́run bá ní oníṣìná lóbìnrin la yankihuha illa zani ẹnìkan kan ò gbọ́dọ̀ fẹ́ kò sẹ́ni tó lè fẹ́ àfoníṣìná bí irú rẹ̀ nítorí pé bí bá ń ṣe ṣìná kò ní káàsì torí pé àwọn méjèèjì oníṣìná ni wọ́n aw mushrik àbí bàbá olóòsà àárín òun àtọ́lọ́run ti dàrú tẹ́lẹ̀ dépò tí ó kà ṣìná sí ọlọ́run láwọn tó lè fẹ́ ṣìná lóbìnrin nù ọlọ́run lérí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ọlọ́ ọwá ní ni ọ ọwá ń ṣe sìnà onímọ̀mìnà ni ọ lóbìnrin òun ṣe sìnà kọ́dẹ̀ ẹlòmíì àfáà ni ń ṣe sìnà àfáà òun ṣe sìnà wọ́n bá yàwó yàwó lásìpọ̀ ó sì fẹ́ kó lè ló burú wọ́n tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run adáwọn bẹ́ẹ̀lẹ̀ yorùbá táwa wà yìí jàmá àmẹ̀sẹ̀ lẹ́sẹ̀ má àmọ́ burúkú ọlọ́run bá ní ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo àṣẹ ìsìnà lè wọ̀ fún ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo àṣẹ kọfẹ́ oníṣìnà lè wọ̀ fún sọ́rọ́tò nọ́ọ̀rọ̀ ayẹlẹ kẹta ọlọ́run ti ń la amọ́lẹ̀ bẹ́ẹ̀ ipe marriage marriage ó bùkátà kọ wádìí dáadáa kó tó larí ma ọmọ tí ń ṣe ìsìnà tọ́lọ́run ní filẹ̀ má fẹ́ sílé o kọmọ akóyọ padà túbá yóò túbá náà tó fẹ́ ọ̀rọ̀kùnrin tó lówó orí pé ojú rògbébì kan oníṣìnà ni nítorí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ọkọ́lé onímọ́tò ọwá torí gbogbo páànù àti búlọ́ọ̀kù yìí ọwá lọlé fẹ́ ọwá díyàwó fún àdánwò bá ọ ọlọ́wọ́n bá nígbà tó ti jólùgbàgbọ́ òdodo wọ́n jẹ́ ọjọ́ pé choice rẹ ẹni tí ń ṣe sùnà ni lóbìnrin àbí lọ́kùnrin ọlọ́run ti kì ọ́ nílọ̀ ọlọ́run ti gbọ́ mọ́ràn ọba wa gbọ́ ọkàn ẹlẹ́kẹ̀rin azani nakọsọ imánuhu ẹni tí ń ṣe sùnà lọ́kùnrin àti lóbìnrin imáni wọn ò pé wọn ò sọlùgbàgbọ́ òdodo wọn ò gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n bá gbọ́ ọlọ́run bá gbọ́ ni èyí káàmìlà wọn ò ní ìmánì tó pé tí ìmánì wọn bá pé ó yẹ kí wọ́n tẹ́tí sí ọlọ́run ọba tí wọ́n gbàgbọ́ ipe ọlọ́run ọba aláàhìn ìmọ̀ ń kí àwọn ń lọ lérí sí náà anábì ní la yazni zani hina yazni wa huwa mu'min anábì ní ẹni tí ń ṣe náà kò ní máa ṣe náà wọ́n kọjú olùgbàgbọ́ òdodo tí ìmánì rẹ̀ pé ìmánì rẹ̀ ti bùkù ó ti dínkù kì í ṣe kèfèrí lóòótọ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nínú àánú tó ṣe fún wa lérí àwa lòúmà nábì lérí àwa mùsùlùmí ó náà ni pé gbogbo tí ó mú wa táàfì ṣe sìnà ọlọ́run ti kọ́kọ́ bá wa gbé gidi ọlọ́run ti kì wá ń lọ pé ká má dé bẹ́ẹ̀ pé kí ní yìí kì í ṣe o àmọ́ tó o bá ń ṣe ọ́ padà ṣe alákọ̀ọ́kọ́ harama kashfal awra ọlọ́run bá ó pe gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo ipe ẹ ọlọ́run bá dá nǹkan sára obìnrin jama ọlọ́run wá pàṣẹ pé mo dá tán mo tún wá pààyàn láti kẹ́ bò nítorí kí wàhálà wọn máa ṣẹlẹ̀ lérí ilẹ̀ ọlọ́run bá ní yá ayọ́ ànábì ọlọ́run rí ànábì sọ̀ngbọ́ kulli azwajika dákun bá mi sọ fún àwọn ìyàwó rẹ̀ wa banatika bá mi sọ fún àwọn ọmọ rẹ̀ lóbìnrin wa nisa'il mu'minin bá mi sọ fún àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àwọn obìnrin lé yudinina alayhinna min jalabibihin tí wọ́n bẹ fẹ́ jáde inú ilé wọn kí wọ́n máa da jẹ̀lẹ̀ bábà bòrá wọ́n dà borí bora káwọn èèyàn ká má bàa rí ti ń bẹ lára wọn suratul azab Quran thirty three verse fifty nine ibẹ̀ lọ́lọ́wọ́ bá ti dáṣọ bora fún gbogbo ẹ̀yìn ìyàwó lé bọ́ọ̀ bá wá wọṣọ náà jáde àdánwò bá ọ òun náà tún kádánwò bá wọn èèyàn nínú àdánwò tó kọ bá wọn èèyàn ni pé ó gbìn ìfẹ́ sìnà sí wọn lẹ́mìí nígbà wọn bá ti ń rí ibi tí ó yẹ kí wọ́n rí lára rẹ̀ jàlíbábà dandan ni fún ọ àfa àti bá ń sọ pé òun ò rí inú Quran Quran thirty three verse fifty nine orí tọ́lọ́ ńlá amọ́lẹ́pẹ́ mi ń jàlá bí bìhínà jàlíbábà bọ́ọ̀bá wa wo jàlíbábà tọ́ba ń jáde jàlíbábà máa ń fẹ́ ni tí ó bo gbogbo ara gbogbo nǹkan tọ́lọ́ ń dá sára obìnrin kò ní hàn síta ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ti kìwá ń lọ bá àbá wá lo jàlíbábà yìí sínú ọmọ ṣẹlẹ̀ nítorí pé báwọn yẹn bá ti rí ní ọ̀yẹ́ kí wọ́n rí ojú wọn ó wọ bẹ̀ ẹ̀mí wọn fà mọ́ wọn mọ̀ wá lé ọkà kì títí tó ń fi bọ́ sí sinna

ẹ̀yin tẹ́ ẹ̀ bora ẹ̀yin lẹ́ ń dásì náà lẹ̀ torí pé ọlọ́wọ́n bá aláàmọ́ tó dá sára yín ló fi ní ẹ̀bọ̀ ìwọ̀kíwọ̀ mùsùlùmí òdodo ìwọ̀ jáde ìwọ̀kíwọ̀ ọmọbìnrin mùsùlùmí ìwọ̀ jáde nítorí pé òní máa ṣe sábà bí táwọn èèyàn fi máa ń ṣe ṣìnà nínú àwọn àdánwò tó délé ayé ń sìn òun náà ni kéèyàn máa ń gọ kadà pẹ̀lú obìnrin olóbìnrin irú ẹ̀sìn wo lọ wá gbàgbọ́ irú ọlọ́wọ́n bá wo ló ń sìn tó fi wá ń jòkó ti obìnrin olóbìnrin ọlọ́wọ́n bá ní rẹjú ọmọ pé ká rẹjú òun tó ń kéré sí kéèyàn wá gbé itan létan obìnrin obìnrin jòkó wájú ẹnu àbọ́jòkó lẹ́yìn rẹ̀ òun nìyẹn sàdánwò ní gbogbo ẹ̀ òun pèrè ẹ láàfà òun pèrè ní muslim òun pèrè ní ájíà ọkùnrin ọlọ́kùnrin wájú òkú tiẹ̀ wá fún mọ́ra yín lé ọ̀kadà aburú ni o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ́fíìsì táwọn obìnrin làwọn lọ lè ṣiṣẹ́ wọn àdánwò mọ́pọ̀lọpọ̀ o gbogbo àwọn ọ̀gá wọn bíṣẹ́ wọn máa fọ́ gba léjìká báyìí ni wọn máa fọ́ gba léjìká yóò lọ́wọ́ kí káàárọ̀ nígbà mi wọn máa bara wọn lọ́wọ́ nígbà mi wọn máa họ́gẹ̀ ara wọn má kàwé sórí ibú o má kàwé sórí ibú gbogbo àwọn tí wọ́n yapa àti ọlọ́run wọn padà sàbámà tí ẹsẹ̀ rẹ bá fi lè yẹ lédi gbogbo tọ́lọ́wọ́n bá aláǹkẹ́ ọ̀sá kìí ọ padà sàbámà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lémi látara pé ìyàwó lọ bí iṣẹ́ lè mix máwọn èèyàn wọ́n ti gba ìyàwó lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ti bímọ sí lónlé ẹlòmíì ti gbọ́mọ lọ́mọ wálé látara àdánwò free mix haram allahu basar lirajuli wal mar'a nítorí kálíbà má máa ṣe sìnà ọlọ́run bá aláwa ṣe léèwọ̀ wípé a gbọ́dọ̀ máa ranjú mọ́bìnrin olóbìn bọ́yọ́ mage ni àbíyàwó lé ká máa rẹjú tábà ti rí ká máa wò báyìí sansan báyìí ọlọ́nlá amọ́lẹ́nu Kùránì ó sì dí òrẹ́sẹ́gbẹ́ kan ní tó bá ń bá sọ̀rọ̀ ọmọ wo ẹgbẹ́ kan ọ̀tọ̀ níbi tó máa wò ọmọ wa bá sọ̀rọ̀ àmọ́ kó máa wò báyìí sansan báyìí ọlọ́run sí ilé wọ̀ nínú àyà náà ní kàfọ́nsì ọlọ́run kúl ọlọ́run ní rí ànábì dákùnbà mi sọ fún lèlè mú mi níyìn gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba aláàkọ́kọ́ ń bá wí àwọn sahaba lọ́lọ́wọ́n bá aláà kọ́kọ́ ń bá wí kó tó wá máa bá wa náà wí lábẹ́ sọ fún àwọn sahaba o àtàwọn tí wọ́n bọ̀ lẹ́yìn wọn yaghuddu min absarihim kí wọ́n máa rẹjú wọn lẹ̀ ká máa wo òhó obìnrin wa yahfadhu furujahum kó sì máa sọ abẹ́ wọn tí wọ́n bá ti lè rẹjú lẹ̀ wọn ní rabẹ́ wọn sọ tí wọ́n bá ti rẹjú lẹ̀ wọn rabẹ́ sọ ìtọ́jú bá rí òun náà ní máa ń pàpẹ̀kọ fún abẹ́ Suratu Nur aya 30 ọwọ́ wo sex film ìwọ mùsùlùmí lóbìnrin ìwọ mùsùlùmí lọ́kùnrin òun wo òhò obìnrin òun wo fíìmù òun wo dírámà òun wo àwọn musician àwọn tí wọ́n ń jó music àwọn obìnrin òhò òun wo fújì ọwọ́ ní mùsùlùmí ni ọ́ ìsìláàmù ló ti pé ọlọ́run bá ní bá mi sọ fáwọn obìnrin náà báwo ọkùnrin bá ṣe máa ń wo àwọn obìnrin pé wọ́n dáhùn bẹ́ẹ̀ làwọn obìnrin náà máa ń wo àwa náà pa àwọn náà dáa ọlọ́run wọ́kùnlé má gbàgbé àwọn obìnrin líle mọ́mìnàtì bá mi sọ fáwọn náà yàtọ̀ tó dín náà mi ìnà káwọn náà káwọn máa ranjú mọ́kùnrin ọlọ́kùnrin kó máa rẹjú wọn tó fẹ́ bọ́kùnrin sọ̀rọ̀ wa yahfazna furujahunna káwọn náà kásì máa sọ abẹ́ wọn torí pé tí ó jì wọn rábẹ́ wọn sọ òun náà nìkan máa rànjú mọ́kùnrin ọlọ́kùnrin tó máa tẹ̀nàjú mọ́kùnrin ìfẹ́ ọkùnrin yẹn yóò máa wà nínú ẹ̀mí wọn ọlọ́ni ẹrẹ́jú lóbìnrin ọlọ́ni kẹ́yìn náà rẹ́jú ọlọ́ni gbogbo akájọ rẹ́jú sọ́tù nọ́ọ̀rọ̀ àyà tàtiwá obìnrin lé tí wọ́n wo fíìmù tí wọ́n wo dírámà ojú wo lọ́fẹ́ rẹ̀ ńlẹ̀ ń bẹ́ wọn obìnrin wo fújì tí ń wo àwọn akọrin ẹ̀yọ́mọ̀ ya ìsìláàmù yìí táwà ń sílẹ̀ yorùbá ìsìláàmù kò ní káwọ́ ọmọ wò fíìmù ìsìláàmù tiwa kò ní káwọ́ home video home video ẹ̀hẹ̀ àánú rẹ̀ ń ṣe mí àánú rẹ̀ ń ṣe mí àwọn ọmọ rẹ̀ tó bá alága tó wà nílé tí wọ́n wo dírámà yìí ó bèrè wọn jẹ́ ó bá ti wọn jẹ́ onímọ̀ pé cd one hundred fifty naira péré láyé yín fi tánú léyẹn àyẹ̀wò níta o àdánwò níbáwá o nínú àwọn ìkẹ́ ọlọ́run ọba torí sinna haramallahu alhalwata bilmar àti ajnabiyya ọlọ́wọ́n bá àlá ó ṣe ilé wọ̀ ká máa jòkó ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin tí wa ọ̀gá àtọmọ sẹ́lọ́fíìsì àfa àtọmọ kéwú <laughs> nínú yàrá ọlẹ́fẹ́ ṣe mítìn ọwá jòkó pẹ̀lú obìnrin wa yín jẹ́ sọ fún wa bẹ́ẹ̀ bá ti wà ní kọ̀rọ̀ tí èsì rẹ ẹ padà bára yín lásìpọ̀ ẹ padà ṣe sìnà bá ní wáyé dá sa ẹ̀yin sọ̀hábà ẹ̀ṣọ́ra yín wáyídá sa'altumo hunna mata'a tẹ bá fẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ àwọn ìyàwó annabi mata'an àwọn nǹkan tẹ ní bùkátà sí fas'alu hunna min wara'i hijab ẹ má wọlé tọ̀ wọ́n o ẹ má wọ́n gbé fún yín lábẹ́ kọ́tìn ẹ má wọlé lọlé gbó mínú lé ẹ má wọlé lọlé gba spoon ẹ má wọlé lọlé gba nǹkan kan o <laughs> ọlọ́run ní ẹ̀yin sọ̀hábà ẹ má já wọlé o ẹ wà lẹ́yìn kọ́tìn gbogbo tí wọ́n bá fún yín wọ́n máa fún yín lẹ́yìn kọ́tìn mi wàrà hijab lẹ́yìn gàgá ni wọ́n ti máa fún yín tẹ́fẹ́ ẹ̀yin sọ̀hábà yìí ọlọ́run ẹ̀yin sọ̀hábà ẹ ṣe é rí ẹ̀mí àwọn tó wà nulẹ̀ náà káwọn náà kàn má rí yín báyìí òní ó jẹ́ kí ẹ̀mí tiwọn náà kọ́ mọ́ tẹ bá wọlé tọ̀ wọ́n tẹ rí wọn táwọn náà rí yín ẹ̀mí yọ́ dọ̀tí o kí ni dọ̀tí náà òun náà ní pé ìfẹsẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ yín la ẹ máa rorò kúrò ṣẹra yín àwọn ẹni rere àná àwọn sahabiyat salafiyat muminat àwọn ọlọ́wọ́n bá ń ròyìn yìí pé àtọkùnrin wọn àtobìnrin wọn ká má wà nínú kálíwà ká má wà nínú kọ̀rọ̀ tí ó sọkọ̀ ń bẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi ni la yakhluwanna rajulun bi mura'atin la tahillu lahu fa inna thalithahuma ash-shaytan anábi lọ́kùnrin kan ní wà ní kọ̀rọ̀ ní kọ́lọ́fín kan pẹ̀lú obìnrin tí ó lẹ́tọ̀ sí kó jòkó pẹ̀lú ẹ̀ àfi kí ṣètánì ó sì kẹta wọn àlìjánu burúkú kan yóò sì ànábì sọ fáwọn sọ̀hábà ń sọ fáwọn náà lábẹ́ wọn nínú ọfà ṣètàn tí máa ń ta máyà tí sábà ṣe òun náà ni ọfà owó àtọfà síná ọfà obìnrin ọlọ́run ní sọ́dọ̀ lórí burúkú wọ́n máa bóbin jòkó ní kọ̀rọ̀ ní kọ̀lọ̀fín àdánwò bá o èso yí ọmọ lẹ́wọ́ ọ̀kan náà àwọn ẹni rí ní látàkùn wọn nàbí múra wọ́n jòkó ń kọ̀rọ̀ pẹ̀lú obìnrin lóbìn o wọ́n lọ́wọ́ àǹtà tó hàfíìsì hall Qur'an ìbá jẹ́ pé òun kọ ní bí ó sì mọ kùránì kan ṣètánù ọ̀dà sí láàrin yóò gbà yín lágbé kùránì al-ikhtilat òun náà ní free mixing ká máa jó pẹ̀lú ọkùnrin àtobìnrin ká máa jó ẹ̀dàkùn ṣé mùsùlùmí kan bẹ́ẹ̀ ní ayé tó máa ti ń ṣe tí wọ́n ń jó pẹ̀lú obìnrin lóbìn irú ìsìláàmù wo lẹ́ ń ṣe yẹn irú ìsìláàmù wo nìyẹn ẹ̀yin akọrin ẹ̀sìn ẹ̀yin ọ̀daràn yìí ẹ̀yin ọ̀daràn nínú ẹ̀sìn ẹ̀yin ọ̀daràn nínú ẹ̀sìn Islam ẹ̀bẹ̀rẹ̀ àwọn èèyàn jẹ́ ẹlẹ́yin gbẹ̀sìn ga kọkùnrin àtobìnrin kí wọ́n máa rò pọ̀ ọwà ń bíṣẹ́ ọ̀n bá àwọn ọkùnrin ọlọ́kùnrin sẹ̀fẹ̀ níbi iṣẹ́ ẹ̀yìn jòkó tẹ́ra yín free mixing eléyìí náà yìí máa ń fà á tí sì náà fi máa ń tẹ́sán yàrá anábì ní khairu sufufi rijali awwaluha anábì ní sẹ́ rí sáfù tó dáa jù tẹ́ bá ń kírun lọ́wọ́ awwaluha òun náà làwọn tí wọ́n wà níwájú àwọn àwọn tó wà níwájú ákérò ha òun náà ni sáfù ọkùnrin tó wà lẹ́yìn nítorí pé àwọn nẹ́ẹ̀sì sáwọn obìnrin alimusahaba òun náà ni olùmọ̀ákàtà kama date dating dating o miami kọ́ ma bọ́kùnrin sọ̀rẹ́ tí èso ọkọ ẹ̀ kọ́ ma bóbìnrin sọ̀rẹ́ tí èso ìyàwó ẹ̀ kó níwọ̀ boyfriend yẹ òun bá sọ̀rẹ́ girlfriend yẹ òun bá sọ̀rẹ́ kò sínú ẹ̀sìn Islam yìí táwọn ṣe tọ́ba mari mari tọ́ba ti ṣe tán dúró lọ́tọ̀ọ̀tọ̀ ẹ dúró lọ́tọ̀ọ̀tọ̀ bó bá ṣe tán tó bá ti ṣe tán nìkan dáhùn owó obìnrin owó ọmọge tó bá ti ṣe tán má rè nìkan dáhùn tó bá ti ṣe tán má dáhùn sórí wọ ọkùnrin bá ti ṣe tán ni ọba àyàn sọ̀rọ̀ tó bá ti ṣe tán má bá àyàn sọ̀rọ̀ sórí kámẹ́rì ṣe tán má rè jìkálà ń sọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n pè ní dating àbí ìyàwó ilé àtọkọ ilé káwá mú àwọn obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí wa àbáwọn ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí wa ká máa pè wọ́n lọ́rẹ̀ẹ́ wa àdánwò ni nínú ẹ̀sìn wa kọlọmọdé àmà ọlọ́wọ́n bá láàmọ́lẹ̀ pé dé tí ọ̀dà ó wà nínú Al-Qur'an Al-Karim kẹ́ ẹ máa sọ̀rẹ́ láì sọ́kọ àtìyàwó ọlọ́wọ́n bá ní wàlá mutakhidhi akhda ọlọ́wọ́n bá ní ẹ̀yin ọkùnrin ẹ̀lẹ́ mari ẹ̀ má mú ọ̀rẹ́ kọ̀kọ̀ lóbìnrin Suratul Maida Quran five ayẹlẹ karùn ọlọ́ni wàlá mutakhidhati akhda ọlọ́run tó ń sọ sọ́tò nìsa Quran four ayah twenty five ẹ̀lẹ́ kan bẹ́ẹ̀ nítorí pé kò síbi tí déètì máa ń tèèyàn lọ ní máa ń tèèyàn lọ déètì náà ni ẹ̀yin pẹ̀lú ayín lọ́sàn ẹ̀yin pẹ̀lú ayín lálẹ́ ẹ̀yin pẹ̀lú ayín lóru ẹ̀yin jòkó tẹ̀lé ayín ẹ̀yin pàdé ẹ̀ padà tètè náà nínú tọ́lọ́hún ṣe léèwọ̀ fún wa tí máa òun náà ni alamus òun náà ni ká máa fọwọ́ kan obìnrin ká máa bóbin lọ́wọ́ ìyàwó Aisha ọlá nàbì sọ fáwọn pé inni la usafihu nisaa ìyàwó Aisha ni ànábì ni èmi ó èmi tọ́lọ́run rántí yín ó èmi ò ní ba obìnrin kan lọ́wọ́ o yàtọ̀ sáwọn ìyàwó mi èmi ẹ ba obìnrin lọ́wọ́ o lẹ́yìn ìyàwó mi nínú àwọn tí ọlọ́wọ́ bá aláàṣẹ léèwọ̀ fún wa tí máa ń fa sinna ó ní al-khudu' fil kalam ó náà ní kí obìnrin kọ́ máa lẹ́ ohùn kọ́ fẹ́ bèèrè nǹkan lọ́dọ̀ àwọn ọkùnrin kọ́ máa lẹ́ kọ́ máa pèlè di fóònù kọ́ máa déhùn kọ́ máa dáwàdà kọ́ máa tàwàdà pẹ̀lú àwọn ọkùnrin àwọn obìnrin kọ́ máa rẹ́rìn ọlọ́wọ́ bá ní fala takhda'na bil qawl ọlọ́wọ́n bá ní ẹ máa lé ohun ẹ̀yìn ìyàwó ànábì ẹ sọ̀rọ̀ nọ́mà fọyẹ́tìmá alẹ́dì fi kọ́lé bíi marad kí ẹni tí àrùn sì náà ń bẹ̀lẹ̀ ọkàn rẹ̀ kọ́mọ̀ bá máa tàn máa yín fọyẹ́tìmá à kọ́mọ̀ bá máa wá máa ronú bí ó ṣe bá yín sọ̀rọ̀ bí ó ṣe bá yín ṣe sìnà ẹni tí marad àti sìnà àrùn ni ọlọ́wọ́n bá ní ẹni tá àrùn ń bẹ nígbà náà jàmá kátó wá pèsè ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ̀ ń bá ń lé ohun ẹ̀yìn ìyàwó ànábì àwọn tí àrùn ṣìnà ń bẹ lọ́kàn wọn wọ́n máa tàmá yín wọ́n máa ronú láti bá yín sọ̀rọ̀ láti bá yín ṣẹ̀ṣìnà wa qulna qawlan ma'rufa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nọ́mà ẹ sọ̀rọ̀ kòkílíà ṣáfṣáf kẹ́dẹ̀ béèrè tẹ́ béèrè kẹ́kún bẹ́ẹ̀ sọ́kùlù azab aya 32 lọ́lọ́run ti ní obìnrin tí ń bá ń lẹ́hùn bó ṣe ń lẹ́hùn yẹn arákùnrin tó ń lẹ́hùn fún ààrẹ tí ń dìde níparí nínú àwọn sábàbí tó lágbára tí ma mú yàn sísìná òun náà ni ta'khiru zawaj kéèyàn ma lọ márìjì láà kéèyàn ma lọ lára ó lágbára láti márì lọ́kùnrin lóbìnrin ọwádìí ilé márìjì ìdí èèyàn sì ń sọ ara rẹ̀ ń gbé gẹ́gẹ́ bí ẹ̀dá lọ́kùnrin lóbìnrin ọwá níwò ṣetán láti márì ara sì ń gbé ó sì ní bùkátà sóbìnrin àbọ̀mọ̀ rẹ̀ lòun fẹ́ márì òòjọ́ má rí bọ̀rọ̀ ó sì sọ fún ọkùnrin fẹ́ má rí lóbìnrin àbí lọ́kùnrin agbára wà fọkùnrin arábìnrin yìí ẹni tó fẹ́ fẹ́ yọ tọ́jú ẹ ó sì tó má rí wọ bàbá wa ń di ilé àbí ìyá ní máa ṣokùnfà táwọn ọmọ ìyá tó ń fi mọ́ bára wọn ṣèṣìná kọ̀rọ̀ àbí kọ́ máa lè ṣèṣìná pẹ̀lú ẹlòmíì torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí arábá ti ń béèrè tí ọba ti ríbi tí ó ti ṣe lọ́nà halali yóò wá gbọ́nà haramu lọ yóò wá jẹ́ pé ìmọ̀tètè márì yẹn òun náà ni ó ṣokùnfà tó fi donísìnà tó fi kó sínú àdánwò gbére kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ̀ anábì ni ya ma'ashara shabab mo pè ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkum al-ba'a ẹni bá ti ní agbára nínú yín falyatazawwaj kó tètè fẹ́yàwó fa innaha aghaddu lil-basar wa ahsanu lil-farj torí pé yóò jẹ́ kó máa rí ojú rẹ̀ lẹ̀ torí ti níyàwó lé lẹ́yìn náà yóò jẹ́ kó lè sọ abẹ́rẹ́ ẹni tí kò wá mari tó sì ní bùkátà sóbìnrin yóò padà bá rẹ̀ lẹ́ni tí ń sèṣin nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a bá ti ṣe tán ká tètè mari ká má bàa rọ́ọ̀lù sí gbogbo àwọn ọmọ wa tàbí tó márì ẹ̀já fún wọn lọ́kọ kí wọ́n bá dáràn síra wọn lọ́rùn kí wọ́n bá dáràn sáwà náà lọ́rùn lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi ń sọ fún wa pé wala taqrabu zina ẹ má súnmọ́ in tí ó mú yín ṣe zina bẹ́ẹ̀ bá ti súnmọ́ kan nínú gbogbo tọ́lọ́wọ́ bá sọ yìí tá nàbí sọ yìí èèyàn padà já sínú zina fal iyadu billah kọ́lọ́ mọ́sá àwọn fámìlì wa kọ́ àwọn ọmọ wa kọ́ àwọn àǹtí wa kó sọ àwọn ìyá wa kó sọ àwọn ìyàwó wa kó sọ náà á tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdọ́rọ́rọ́ zina kí ni àwọn ìnira àti wàhálà tí máa ń bẹ́ni tí máa ń ṣe sìnà nílé ayé ń bí àtinú sàárè àtijọ́ alìkìyàmà kí ni ìyàtọ̀ lọ́n gbé kalẹ̀ fún sìnà láyé àti lọ́run wasalaamu alaykum wa rahmatulah wa barakatu. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba a ní ìrìnjú báyìí lọ lórí ètò àbí Allah subhanahu wa ta'ala gbogbo ilé tí wọ́n bá wa sọ nípa aburú tó wà lára zina yìí àti pé ká jìnà sí kọ́nàmbà kó jẹ́ kó ṣàǹfààní fún wa kọ́nàmbà kó gbé jìnà sí zina àbí Allah subhanahu wa ta'ala kó bá gbà wọn ṣéèkì wa lẹ́mìí kó fún wọn láti bọ̀ tán dáadáa a ti máa tẹ̀síwájú lọ́la níbi tá a ti máa ṣàlàyé kí làwọn ìyà tó ń bẹ fún ẹ tó máa ń ṣe zina láyé mìíràn àtijọ́ ìgbìnàlù kìyàmà àbí Allah subhanahu wa ta'ala kó máa ṣàìfẹ̀mí wálẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته